Awa nibi lati ran yin loo ni ede ti inu yin dun julo lati lo. Se an so ede Yoruba. Ti bini e joo e so pe, bini. Ti bi kobari e joo e so pe, rara.